mo kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń wò wá ọmọlúkà yín rèé mi ni mò ń bá yín sọ̀rọ̀ o mo kí gbogbo yín o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá ẹ má jẹ́ kó yà yín lẹ́nu kẹ́ ẹ tún máa béèrè pé bó lọ́mọlúkà tún wà yìí ẹ jẹ́ ń gbé kámẹ́rà sí inú ibi tí mo wà kẹ́ ẹ lè rí dáadáa ibi tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí òun ni inú inú ilé owó ní àwọn àkókò kan ẹ bá ṣe àkíyèsí gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ pé ní ilẹ̀ Yorùbá àwa la ní the first university in the whole um, West Africa the first television station the first uh, ilé aláwòsí fìlà táwọn olóyìnbó ń pè ní tower the first radio first free education àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni bàbá Awólọ́wọ̀ fi ṣe gbogbo àwọn kinní wọ̀nyí tí ò dẹ̀ tí ì sí in tán pè ní epo in tí ẹ̀ ń wò wọ̀nyí gangan gan òun ni Ọlọ́run lo bàbá yìí tí wọ́n lò tí wọ́n fi ṣe gbogbo iṣẹ́ ńláńlá wọ̀nyí igi tí ẹ̀ ń wò yìí ni à ń pè ní igi kòkó òun ni èso rẹ̀ rèé eléyìí tí ò tí ì pọ́n ẹ̀ a máa jẹ́ kẹ́ rí àwọn tó ti pọ́n sìn ẹ̀ òun rèé igi kòkó òun ni ẹ̀ ń wò yìí bí ẹ ti ń wo igi igi owó ni àwọn ohun tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ tí Ọlọ́run dẹ̀ ń gbà fún wọn tí à ń tà àkókò tí à ń sọ wọ̀nyí kòkó orílẹ̀-èdè Nàìjíríà tí a lè sọ pé ilẹ̀ Yorùbá ni orílẹ̀-èdè tí wọ́n ń pèsè kòkó jù ní gbogbo àgbáńlá ayé ní gbogbo àkókò náà the highest producer of cocoa in the whole world àwa yorùbá ni ìran yorùbá ṣùgbọ́n nígbà tí ó tó àkókò kan àwọn orílẹ̀-èdè ghana wọ́n gbà mọ́ wa lọ́wọ́ gbogbo àkókò yìí kò sí tó jẹ́ epo rọ̀bì kò sí epo kò sí crude oil ní tí a ní agric ni ohun mẹ́ta dẹ̀ ló ṣe kókó nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí àkọ́kọ́ nínú ẹ̀ ni e, òun ni kòkó tí ẹ̀ ń wò yìí tó jẹ́ eléyìí tó yìnbó ń pè ní cash crop ò cash crop gidi ni ẹ ti rí eléyìí tó pọ́n nínú kòkó òun rèé eléyìí báyìí tẹ́ bá wò ó pọ́n dáadáa àwọn míì tún wà tó pọ́n tí a tún máa fi hàn yín tá a bá ti dé ibẹ̀ èkejì nínú àwọn tí bàbá Awólọ́wọ̀ tán fi ń ṣe owó tí wọ́n fi ń rí owó tán dẹ̀ fi ń ṣe gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn free education ká lọ léèwé lọ́fẹ̀ẹ́ ká tún jẹ oúnjẹ ọ̀fẹ́ níléèwé ìkejì ẹ̀ òun ni à ń pè ní rọ́bà ìyẹn náà tún jẹ́ pàtàkì kò sí igi rọ́bà níbi tí n bá ti rí igi ẹ̀ màá fi màá fi hàn wá èyí tó ṣe kẹta ni epo pupa epo pupa ni eléyìí tí a máa ń rí mú jáde látinú ọ̀pẹ igi ọ̀pẹ rèé òun rèé òun lẹ wò tó gùn tó ga lọ sókè gàgàrà òun náà ń pè ní igi ọ̀pẹ Eh, ṣe wá rí látara igi ọ̀pẹ yìí oríṣiríṣi àwọn nǹkan èlò àlùmọ́nì ló wà nínú ẹ̀ igi ọ̀pẹ dàbí crude oil ni tẹ bá ń wo tán pè ní crude oil different oríṣiríṣi àwọn nǹkan ló ń jáde láti inú crude oil eh, nínú crude oil lẹ́yìn tán bá refine yẹn ẹ máa rí petrol mú jáde táwọn ìbò ń pè ní PMS ẹ máa rí kerosene ẹ máa rí diesel ẹ máa rí oil ẹ máa rí wax ẹ máa rí gas oríṣiríṣi ó pọ̀ rẹpẹtẹ tẹ́ máa mú jáde láti inú crude oil nínú igi ọ̀pẹ ìbákan náà bó ṣe wà yìí bẹ̀rẹ̀ láti inú omi ara ẹ̀ tí àwọn kan pè ní oje ló wúlò fún ìran Yorùbá irú igi ọ̀pẹ yìí sìn à ń pè ní palm tree omi ara ẹ̀ làwọn kan ń gbà tí wọ́n mu tí wọ́n ń pè ní ẹmu funfun omi tó wà lára ẹ̀ àwọn kan tún la igi ọ̀pẹ yìí tí wọ́n máa ń lò ó láti fi ṣe ilé tàbí láti fi ṣe àbà tẹ bá wá kọjá sí èso tó wà lórí igi náà a ní sílẹ̀ ń sìn tí bá ti rí ọmọ màá fi màá fi hàn wá wá wo àwọn èso orí ẹ̀ lára èso yẹn ká tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ lórí àwọn ẹ̀ka ẹ̀ tí ẹ̀ ń wò tó tẹ́rẹ̀rẹ̀ wọ̀nyí ẹ̀ka ẹ̀ wọ̀nyí ó wúlò lọ́pọ̀lọpọ̀ tá a bá ya àwọn ẹ̀ka yẹn wọ́n fi ń ṣe agbọ̀n tàbí èyí tí à ń pè ní apẹ̀rẹ̀ basket tí wọ́n fi ń hun tó dẹ̀ ń wúlò bákan náà làwọn kan ń lò láti fi ṣe ahéré àbà eh, tá bá kọjá sórí àwọn èso orí ẹ̀ èso yẹn gan wá ni ó tún wá ṣe kókó jù yẹn tún wá yàtọ̀ bẹ̀rẹ̀ láti èso yẹn tí Yorùbá ń pè ní ẹ̀yìn tẹ́ bá wò ó lára ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè mú jáde láti inú ẹ̀yìn àkọ́kọ́ nínú ẹ̀ òun ni epo pupa tí bàbá yìí ń lò lákòókò náà láti ara ẹ̀yìn ẹ máa mú epo pupa jáde ẹ máa mú èkùrọ́ èèsàn eh, à ń pè kan ní ògùṣọ̀ eh, ògùṣọ̀ tán máa fi ń dáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh, bákan náà ni oríṣiríṣi àwọn nǹkan la tún lè mú jáde látara igi ọ̀pẹ mo ti ṣe àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ nípa igi ọ̀pẹ nípa igi kòkó náà mo ti ṣe àlàyé fún wa èso igi kòkó tí ẹ bá mọ̀ fún ẹ̀yin tí ẹ mọ̀ òun ni wọ́n fi ń ṣe tó ń pè ní ṣokoléètì o àwọn tó bá mọ̀ ṣokoléètì ń jẹ bonvita milo ovaltine gbogbo kinní wọ̀nyí mm, chocolate candy gbogbo ẹ̀ ní tí wọ́n ń lò òun ni wọ̀nyí àwọn eléyìí tó ṣẹ̀ ń so bọ̀ nìyí àwọn kéékèèké kan tó wá wà tó máa ń yọ bí àwọn eléyìí àwọn Yorùbá kan máa ń pè ní ìlàsà hmm. bó ṣe wà yìí tán bá sè é ó máa ń dàbí ilá ni kòkó ni o ṣùgbọ́n tán bá lọ̀ ọ́ tán rin bí ilá bí ilá ló ṣe rí ó yọ̀ dáadáa bí ilá ni ó dẹ̀ ń ṣiṣẹ́ lára lọ́pọ̀lọpọ̀ ẹ̀ẹ́ abáníká máa sọ̀rọ̀ lọ ilẹ̀ àkún ilẹ̀ àmọ́ ilẹ̀ àṣú ilẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wà nínú inú oko ibi tí a wà lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ jẹ́ wípé nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run a máa mú wá fún yín ní ọ̀kan ọ̀jọ̀kan ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nínú oko yìí dáfi sọ fún wa nìyẹn pé ebi ò lè pa wá ṣùgbọ́n èyí tó kàn bá wa lọ́kàn jẹ́ ni pé àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ti fi gbogbo inú igbó yìí tí wọ́n ti fi ṣe ilé tó jẹ́ pé ìbẹ̀rù bojo kò jẹ́ káwọn èèyàn fẹ́ wá ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ní lọ́kàn láti ṣiṣẹ́ ẹ má gbàgbé o ẹ máa bọ̀ ilẹ̀ wà ní rẹpẹtẹ láti rà Eh, gbogbo agbègbè ibi tá a wà yìí àwọn ilẹ̀ pọ̀ níbẹ̀ rẹpẹtẹ fún ẹ̀yin tí ẹ bá láǹfààní tẹ́ ẹ bá fẹ́ láti ra ilẹ̀ tẹ́ fẹ́ ṣe oko ilẹ̀ lọ acres hectares lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ìbá ṣe kòkó lẹ fẹ́ gbìn sí ìbá ṣe kaṣú lẹ fẹ́ gbìn sí ìbá ṣe ọ̀pẹ ntẹ́ ẹ bá fẹ́ lẹ lè gbìn sí owó pákú dẹ̀ ni tí ò wọ́n rárá eh, ẹ ń lórí ọ̀fẹ́ nínú kòkó yìí náà la tún ti rí igi ọ̀gẹ̀dẹ̀ yìí eh, ẹ bá ti rí kòkó ẹ máa rí ọ̀gẹ̀dẹ̀ ó lọ bẹ́ẹ̀ náà ni ọ̀gẹ̀dẹ̀ gbogbo alamọ̀ plantain wà ń banana dẹ̀ wà oríṣi méjì yẹn náà tún ni so bó ṣe lọ ní rẹpẹtẹ nìyẹn tábà ní ká máa tọ ọ̀nà yìí lọ ẹ rí i pé ibi tí ó wà ó pọ̀ ó kọjá àfẹnusọ mo kí ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí pé a torí pé ọjọ́ ayọ̀ wa ó sún métílé nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tí Ọlọ́run fi kẹ́ wọ̀nyí tí a revive gbogbo ẹ̀ padà ògo wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń pèsè kòkó jù lágbàáyé a máa gbà padà kódà tẹ́ bá lọ browse ń ṣe ẹ́ rí i pé a sì ní ipò kẹwàá gan ó dà a sì lára top ten mọ́ lágbàáyé a sì lára top ten mọ́ hmm. tẹ́ bá lọ wò ó bákan náà dẹ̀ tún ni tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe kòkó mo ti ṣàlàyé lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé lénìí àwọn orílẹ̀-èdè ńláńlá mi wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́ àwọn Ghana Liberia Costa Rica even àwọn orílẹ̀-èdè Southern America wọ́n ti gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ láìkú ẹyọ kan à ń rí i pé lágbára Ọlọ́run gbà tí ògo náà bá padà a máa gba glory yẹn padà láti ibi tí ó há sí lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ láti ra ilẹ̀ sí gbogbo agbègbè wọ̀nyí ó wà o ọkọ̀ dẹ̀ débí ẹ má jẹ́ kẹ́rù bà ọkọ̀ mọ́tò yín ó máa dé tòsí ń bí ṣùgbọ́n inú igbó náà ni o ọkọ̀ débí nítorí àwọn onígẹdú wọ́n ti fi ọ̀nà wọn wọ́n ti fi ṣe mọ́tò wọn wọ́n ti fi dá ọ̀nà so mọ́tò débẹ̀ dáadáa èyí tí ẹ bá lórí ọ̀fẹ́ tọ́lọ́run bá fún pé kẹ́ wá dá oko síbí láìpẹ́ láì jìnnà a máa máa ṣe documentary lórí àwọn nǹkan ìlò ńláńlá tọ́lọ́run fi jogún fún wa wọ̀nyí àwọn igi lóríṣiríṣi tọ́lọ́run fi kẹ́ wa a ti kọjá oko tòmátò kan nísàlẹ̀ lọ́hùn-ún tẹ bá débẹ̀ ẹ̀yin náà ẹ sọ pé à lóòótọ́ ọmọ Yorùbá Ọlọ́run kẹwàá lọ́pọ̀lọpọ̀ lágbára Ọlọ́run lógo Ọlọ́run ògo náà ó máa padà ìran Yorùbá awálá lógo ó ní ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ àwa lógo náà ní agbára Ọlọ́run ògo náà ó máa padà láìpẹ́ láì jìnnà lẹ́ẹ̀kan sí Ọmọlúkà lórúkọ tí èmi ń jẹ́ mo dúpẹ́ o mo kí gbogbo yín pátápátá pé Yorùbá nation now now now.